ẹ mà lẹ́ńbẹ̀ yẹn ó kọ̀ mí Ládéyínká ọmọ Akínwándé o ìhánà ṣọ́ ó lu ọmọ òyìnbó ọmọ ọdún márùn-ún ó lù pa nílùú London òun mo ṣe ń sọ wípé ẹ ṣe lanu kẹ́ sọ wípé inú bíbí èmi ò fiṣẹ́ tèmi rán ẹ̀dọ̀ fùfù n ò bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ wọn ò gbọ́ ẹ ṣe ìyá náà ṣọ́ ọmọ nàìjíríà ó ní ọ̀rẹ́bìnrin ọmọ òyìnbó tí wọ́n jọ fẹ́ràn ara wọn tí wọ́n jọ wà gẹ́gẹ́ bí ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́bìnrin tó níyì ó ní ọmọkùnrin ọmọ ọdún márùn-ún ìyá náà ṣọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọ̀rẹ́bìnrin ẹ̀ ọmọ òyìnbó yìí tó bá ti lọ sí ibi iṣẹ́ òun á dúró ti ọmọ ìgbà míì akọ̀hún kó mú ọmọ ìjáde àbẹ́gbọ́ ọ̀rẹ́bìnrin ìyá náà tó jẹ́ ọmọ nàìjíríà ọ̀rẹ́bìnrin ẹ̀ ọmọ òyìnbó òyìnbó yìí ó ti bímọ kan fún ẹnìkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ọmọ yìí tí ìyá náà ṣọ́ bá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyá náà ṣọ́ máa mú ọmọ kékeré yìí ọmọ ọdún márùn-ún ìyá máa mú jáde lọ sínú ọgbà ṣeré òmò ṣe ń sọ wípé inú bíbí mo fiṣẹ́ tèmi rán ẹ̀dọ̀fùfù wọn ò bẹ̀ ọ́ lọ́wẹ̀ ìyá náà ṣọ́ ó ní kinní kan inú bíbí níjọ́ tá à ń wí yìí ìyá náà ṣọ́ mú ọmọ ọ̀rẹ́bìnrin ẹ̀ ọmọ òyìnbó ó mọ ọmọ ọdún márùn-ún yìí ó mú jáde ó mú lọ ṣeré nínú ọgbà nígbà tí ọmọ yìí dé tó mú ọmọ yìí dénú ọgbà àbí tó ti máa lọ ṣeré ọmọ yìí ń ṣeré ṣe mọ̀pọ̀ ọmọ ọdún àwọn ọmọ kéékèèké tán bá débi eré wọ́n gbàgbé gbogbo ńgbà tí ìyá náà ṣọ́ máa fi gbójú sókè tó gbójú sílẹ̀ ó rí i pé bàtà ẹsẹ̀ kan ló wà lẹ́yìn ẹsẹ̀ ọmọ yìí ó ń béèrè lọ́wọ́ ọmọ yìí pé bàtà ẹsẹ̀ kejì dà ọmọ yìí ò lè dáhùn kò lè sọ pé ibi báyìí ni bàtà yìí wà ìbínú ó gba ara ìyá náà ṣọ́ kan látòrí dá àtẹ́lẹ̀ ẹsẹ̀ ọwọ́ tí ìyá náà ṣọ́ máa fi gbé sókè àfi láàyè lára ọmọ yìí ọmọ yìí ń sọ pé sọ́rí ìyẹn ọmọ ọdún márùn-ún ọmọ ọ̀rẹ́bìnrin ẹ̀ ọmọ òyìnbó ọ̀rẹ́bìnrin ìyá náà ṣọ́ ọmọ tó bí fẹ́lòmíì ọmọ òyìnbó ọmọ ọdún márùn-ún tí ìyá náà ṣọ́ mú jáde lọ ṣeré ó sọ bàtà ẹsẹ̀ kan nù ìyá náà ṣọ́ ń bèrè pé bo ni bàtà yìí wà ọmọ yìí ò mọbi tí bàtà wà ìbínú gbara ìyá náà ṣọ́ kan ọwọ́ tó gbé sókè àfi gbà yìí lára ọmọ yìí ọmọ yìí ń sọ pé sọ́ọ̀rì ó ń pé sọ́ọ̀rì ó ń pé sọ́ọ̀rì ṣùgbọ́n ìyá náà ṣọ́ ìbínú ti gba ara ẹ̀ kan àfi gbò àfi gbà lára ọmọ yìí lọ́mọ bá dijú ọmọ yìí ò lajú mọ́ ibẹ̀ lọ́mọ gbà kú ǹjẹ́ mọ̀ wípé àwọn òyìnbó wọ́n máa wò yàn bẹ́ẹ̀ pé wọ́n ò ríyàn nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí wọ́n mú tọ́lọ́pàá dé gbogbo wọn àwọn tí wọ́n ń gbọ́ lọ́wọ́ ń sọ wípé nǹkan báyìí làwọn ń gbọ́ nǹkan báyìí làwọn ń gbọ́ àwọn ń gbọ́ sọ́rì àwọn ń gbọ́ gbà àwọn ń gbọ́ gbò ibi tí ọwọ́ ti ba ọmọ yìí lára ọmọ òyìnbó àmàmọ́ ìyá náà sọ nìkan ló mọ̀ ọ́ wàhálà lábẹ́ sọ́run ìyá náà ṣọ́ ohun tí àwọn òyìnbó fẹ́ fi ìyá náà ṣọ́ ṣe ó kù sọ́wọ́ adájọ́ o òun mo ṣe ń sọ wípé kẹ máa sọ wípé inú bíbí èmi ò fiṣẹ́ tèmi rán ẹ̀dọ̀ fùfù n ò mà bẹ̀ ọ́ lọ́wẹ́, ìwọ tó o bá ń bínú ò ṣe bomi sùúrù mu nítorí ìbẹ̀rẹ̀ ìbínú láàrí àkéròpin ẹ̀ o adéyínká ló kọ̀ mi èmi lọ́mọ akínwáńdé àjọngọ́lọ̀ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùmarè elédùmarè ni bàbá mi ọba kékakarìn kakarin kàkàkà bíi kílẹ̀ ò fọ́ sí wẹ́wẹ́ bíi kílẹ̀ ò fọ́ sí wẹ́wẹ́. Mm.